o ti change ẹ̀ kó nínú program yeah uh, mo ní kí n kọ wo highlight the football match yẹn hmm. àwọn yẹn dún àwọn ọ̀sán nǹkan tó wà important um, kàn sọ̀rọ̀ nípa àwọn drivers kan máa ń sùn tó máa and reckless driving. Eh, ṣebí tara àwọn drivers yẹn long ń bá wọn sùn àpò sùn lórí tààrẹ̀ là ń lọ fún. <laughs> Baby, it's going to take me another 30 minutes. Oh my. 30? Okay, that's fine. Shall I do 30 minutes here? Alright. Abi, oh. Kimbe, get a drink? um, drink. We'll match it. Hey, if I need anything, I'm going to do it myself. Alright, no. <laughs> <laughs> Alright, Baby. Yeah. ayé. mọ́mí. yes dókítà. bí ìbá ilẹ̀ wà fóònù yìí ti Hello, ìgbà tá hello my dear ọkọ mi ṣàlàfíà ni ló ṣe é nígbà wo nìyí ah. kí ló tó ń ṣe báyìí kọ́tẹ́lẹ̀ wọ́n pọ̀ sọ́ọ̀gì yẹn wá ti pè mí àbí mo pàbúrò ẹ̀. èyí ah. ló wá bá mi fún ẹ lókun àtagbára òmíràn rẹ o ó jẹ́ nsọ ọkàn fún ẹ àìsàn ní bòmí mọ́ra kí n pẹ́ pariwo mi síta kí n fi ẹ́ sílẹ̀ torí láyé ìsìn àìsàn ṣe é pò mọ́ra o téèyàn bá ti rí stress nǹkan kan pọ́ṣẹ́ kí n tètè pariwo síta ni mo bá ti pè mí náà kí ni mo ń ṣe ó dá ṣé kí n máa bọ̀. ṣọ́ọ̀bù tí wọn ò kì. ìdààmú yẹn fojú sunkún ẹnikẹ́ni yín o lọ́ọ́ máa bá yín gbé o lọ́ọ́ bá mi fún ẹlòpọ̀ àtagbára ò nírògùn àìsàn o lọ́kọ mi ṣàánú mi ọmọ pa ẹ̀pọ̀ lọ́wọ́ mi o. ó dẹ̀ ń jẹun ẹ máa gbìyànjú kó máa jẹ́ ó dẹ̀ máa mú mi dáadáa àbí kí n ṣe ẹ̀fọ́ rírò kí n káàbùrò ẹ̀gbẹ́ wa ṣọ́ọ̀bù wa o tọ́pọ̀ ẹ̀ dẹ̀ ń tọ́jú ẹ̀ wá ṣe pẹ̀lẹ́ ọkọ mi ẹ̀ ní sàárẹ̀ ìdẹ̀gbọ́n ọlọ́run abolúwa máa wà pẹ̀lú ẹ̀ ẹ̀mí náà fẹ́ títí alẹ́ tó ti gbọ́ òkè take care my dear mú mi dáadáa oṣù ti gbọ́ ẹ̀ òkè take care my dear bye. ẹ wọ́n mi kí ló ṣe wọ́n ló rẹ̀ wọ́n láti bí ìjọ́ mẹ́ta. ẹ ṣé ìwà jẹ́ dókítà ni àbí kò lọ́kọ tó máa tọ́jú ẹ̀ ni. kí ló tó wá ń sọ̀rọ̀ báyìí tó bá lọ kọ̀ọ̀kan ṣebí ìyá ẹ̀ lèmi tí nǹkan bá ṣó láti jẹ́ kí n mọ̀ nínà. ẹ wo kí ni jíjẹ pẹ̀lẹ́ ìyá ọmọ. jíjẹ rèé lórí. Ah, mọ́mí sọ yín torí pé ọkọ sì kì í sáà ní jẹun nínú ilé ìmọ̀. àlọ́ ó dájú ó dájú gan. mo tó ṣe é. kò sóúnjẹ fún wa ń sìn àbí torí pàrọ̀ èèyàn kò yá. àbẹ́ àmà rí ó dájú ọ̀dájú burúkú ní ẹni ẹ̀ ló wáyé dígan lébè àfi yóò jẹ ìṣáá ni ó jẹ iná ní ọkọ ẹ bọ̀ àmú ẹ bá mú bá mú ọ náà sí ẹ ẹ tiẹ̀ fi lọ́rùn sílẹ̀. ẹ ṣe gbọ́dọ̀. ẹ wọ. kọ́tà ìṣe yóò dá o. ẹ ara yín ò yá ẹ lọ sí ọsibítù ẹ wá lè lo àgbo sí ẹ̀yin fúnra ara yín gan báwo lẹ ṣe mọ̀ nǹkan tó ń ṣe yín ẹ lọ sọ́sibítù wọn ò diagnose yín fún anything ẹ dẹ̀ lè mu àgbo ó dáná. bọ̀ nǹkan tó ṣe mí ti ń lọ ni feel better. nǹkan tó ṣe yín ò lọ kò lọ rárá ẹ mu àgbo ṣé ẹ mọ̀ pé àgbo yẹn máa jẹ́ káwọn kinní yẹn tọ́jú sára yín ni by the time tí kinní yẹn bá máa burst out ẹ̀yin gan agbára yín ò ní ká ó dáná ó bébì. Um, àti nǹkan tí um, mo ń tàn láti sọ fún mi ẹ má ṣe self-medication ó bẹ́tà kẹ́ lọ sọ́sibítù kan ṣe test wọn lè prescribe the right drug fún nǹkan tó ń ṣe yín ta these local herbs self medication thing wà ó. ẹ má bínú mo bá mi bẹ pé kó má bínú mi ì fẹ́ máa bother every time mi ì ní má gbé tèmi wá bá every time torí ẹ ni mi ì ṣe jẹ́ kó mọ̀. láti sọ nǹkan ẹ kó complain. mi ò complain báwo lè ṣe máa sọ pé ẹ fẹ́ gbé wàhálà bá mi ẹ tún lọ parọ́ fún mọ́mí pẹ̀tì lọ sọ́sìbítù èmi tí mo wà tòsí yẹn ẹ jẹ́ kí n mọ̀ ṣé fẹ́ sọ wá fún yín lálàáfíà báwo wá ni. ẹgbẹ́ tí a láti má jẹ́ kí irú ẹ̀ tó ṣọ̀kan lọ́wọ́ yìí tọ́ra àfẹ́ máa lọ́n sí lọ́wọ́ yìí. kí ara yín o ṣe ti bọ̀ ẹ̀ṣẹ̀ ìdílé láyọ̀ ẹ̀dílé láyọ̀ ẹ̀ ṣe kí. dé níbi táyé lajú dé yìí. wo um, ewé àtẹ̀gbò ni àwọn bàbá wa náà fi wúra wọn dàgbà àǹtí kan lọ ní káwọn gbìyànjú ẹ̀wò ni you know. ìgbìyànjú kọ́ nìyẹn o kọjá àyè gbà. Um, wọn ò mọ ni àwọn náà dẹ̀ ti mọ̀ sí so I think um, now she knows that um, self-medication is nothing to write home about. wọ́n máa wà careful pẹ̀lú àwọn local herbs tó máa máa lò. better. Oh All I want right now is uh, you. Maybe you're funny. Ládùúrú stress ta go through. Ǹjẹ́ sọ nǹkan mi ìjàre tó bá ti lóò jẹun? Okay. I don't want anything but I just want you and um, tí o bá ti lè fún mi It's okay. That's good for me. You know, kò lè work. Let me fit my shoes, okay? love you. pè é ibi wọn ni mo ṣáà ń bẹ̀ látàárọ̀ kò dé má bínú sí mi náà ẹ ìwọ náà ṣáà rí gbogbo wàhálà ta go through lénìí the stress was too much. mi ò bínú. Ah, bínú. ẹni tí wọn jà ìmúlí mi ò bínú ah, ewu lẹjọ olùṣì then pẹ̀lú mọ́ stress ń pariwo stress stress stress wo ló gbóòdù pé nítorí alọ́ kí sísá yìí ṣé wọ́n ní mọ́tò ni ṣé wọ́n lè wa mọ́tò lórí mi ò understand ẹ̀ you're raising your voice. Okay, kí ló máa wá Lucy, so mí ní iṣẹ́ máa ń gára jù oúnjẹ mo wáyé wá jẹ. Mi ò jẹun ebi ò pa mí. Nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni tó ti lè fún mi sóbi yìí just be. Ìwo ni sóbi yìí tẹ́? Ó ti rẹ̀ mí nà, wàhálà yẹn ti pọ̀ jù. Ẹ téèyàn bá dẹ́ni kéèyàn fọwọ́ ṣe ò ní gbà. Àwọn máa ní kò jọra wọn, kò jọra wọn. Ah. Ó dà pé mo mọ èyí tó kọ́ nú ọ̀rọ̀ ẹ̀ orí ẹ ti gbóná ọpọlọ ẹ ti lọ kó fọwọ́ ṣe kó mọ̀ ọpọlọ òun gọ̀ ọpọlọ òun gọ̀ kó mọ the same sensation ló máa ń wá. ẹ <laughs> lọ gbà mí lọ́wọ́ ọkọ kí ló fariwo tó tó báyìí wọ́n ló mọ̀ lábọ̀jọ rí dọ̀rọ̀. iye dọ̀rọ̀ ọlọ́run tó dáa kò mọ nǹkan tó dá tẹ́lẹ̀ ọwọ́ ọlọ́run nìkan fi ṣe. ga ọlọ́run á bá wa parí ìjà wa. ọlọ́run gan mi ò mọ ṣíbì jọ jẹ́ kí n ṣe ẹ bíbí yìí pọ̀ jù tó kàn náà yìí tó ṣe lè tó ṣe gbá tó ṣàrò ṣé kò sí ibi kan tí mo fi lè rí lọ́wọ́ bóyá àti tó bá ti pọ̀ kàpọ̀ búlọ̀kù lọ́nà bí apapa ọkọ̀ kan ẹsẹ̀ wọn kan kọ́. eléyà jẹ́ kọ́ jẹ́ gbogbo ìtọ́ fún mama lọ yín káàkiri. kè jọ má ṣe bẹ́ẹ̀ ẹ má kan lápá ẹ má kan lẹ́sẹ̀ jọ torí Ọlọ́run mi ì fẹ́ wàhálà mi fẹ́ kí nǹkan kan tọwọ́ mi ṣẹlẹ̀ ìfilẹ̀ ọlọ́run á bá mi yanjú nǹkan tó wà nílẹ̀. but mama ṣé ẹ béèrè pọtẹ́sí lọ́wọ́ pọ́n ni wọ́n pọ̀ déédéé mọ́ ìgbẹ́ ẹ̀jọ̀ pọtẹ́sí bí akẹ́tẹ̀ ìgbọ́n lè gbà kí ni nǹkan tí mo ṣe. ṣó fẹ́ gbọ́ mi kì í ṣọmọ kékeré mi ì dẹ̀ kí ṣòpò èmi náà ti pe ọkọ mi bí ìyàwó ṣe ń tọ mo ní ṣe nǹkan kan wà pàtàkì ǹjẹ́ o jẹ́ mọ̀ pọ́kọ mi ò rí nǹkan gidi kan pàtó sọ ó ní ẹ pẹ́pẹ́ sí èmi o èmi ṣe owó tó wúrò tó ṣoṣoṣoṣo káàkiri àdúgbò èmi èmi èmi o èmi bá òun náwó òun la fi ṣe owó náà dà. pípé ẹ ṣe ṣọṣọṣọ mo lọ fi yàpá ó fi yàpá àwọn mi kí ẹ dẹ́gbẹ́dẹ́ bá lọ ládùúgbò jẹjẹ ilẹ̀ ẹ báyọ̀ kọ̀ọ̀kan jà ibùdó gan jẹ́ pé wọ́n bá fún mi sí lẹ́nu lọ ibi tó bá ní kó wà lọ́wọ́ wọ́n wá sọ pé ẹ ṣe ṣọṣọṣọ. àgbóyún mo ní bí ẹ̀gbọ́n máa dìyẹ sílé yìí pa ó tó ní fẹ́ fún mi lẹ́yìn láti pẹ́. àṣẹyìn máma má jẹ pàrọ̀ mi ọkùnrin yẹn ń sọ ara àkọ́kọ́ tá a fojú àwọn obìnrin tó jẹ́ pé obìnrin tábà ní tábà fẹ́ jẹ́ kókò lọ wọ́n ní bá ṣe wúwà sí i bẹ́ẹ̀ ni ọkùnrin ṣẹ́rí máma má jẹ pàrọ̀ mi ọkọ yóò gbé bẹ́ẹ̀ ni onífẹ̀ẹ́ yín mọ́ lóyún ṣe obìnrin yìí náà pé tó bá ti ń fún yín láti tú tó bá ti ṣe tẹ́ ẹ̀ máa fún náà ìjọba. I'm ready ẹ́. àwọn bẹ́ẹ̀ ni mo ti tó ṣetán all of mi ò we àwọn movies and kind of stuff tó máa raising let's explore do some do some new stuff like something that you can actually do and then when we're now together you can actually imagine and then with a mom oh my god my husband oh, it's just doggy, um, hold you back, one corner, crazy sounds that man. Ah. Kí ló tó sọ̀rọ̀ báyìí? Ṣé o ti gbàgbé pé ìyàwó dé ni mí ni? Mo ṣe ọmọ lọ́jà That's the more reason why we have to do anything. We can do anything. We are married. Wo mi ò do anything. Ṣo ti gbọ́? Ah, wọ́n wá wá wá máa sọ àwọn àwọn style burúkú. Èwo one ká máa ṣe ṣe ajá? Ká máa hangi, ká máa di kíní mú, ká máa di ní mú, ká máa di bẹ́ẹ̀dì. Ọjọ́ mélòó la fẹ́ ṣe yẹn? Dàbí ò láìkẹ̀. Ẹ ò láìkẹ̀ tí mo bá hàn gẹ̀ òun láìkẹ́ mi ò kí ẹjọ́ ẹ̀ o kí ẹjọ́ ìkíni sound ẹ̀ ò kí yàtọ̀. mi ò ẹjọ́ ẹ̀ ó máa máa kọyàn lọ́fọ̀ọ́ máa dùnyàn kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni tó bá lè ṣe nọ́mà yẹn gbàgbé ẹ̀. ìwọ ni nọ́mà èmi ò ṣe nọ́mà i'm tired of the nọ́mà i'm tired of the nọ́mà kí ló ń jẹ́ nọ́mà. dádì àmọ́ mi. dádì àmọ́ mi èyí tó ṣe tó fi bí ẹ òun náà ni wọn náà fẹ́ continue must you continue in the same trend. bílẹ̀ jẹ́ kàmínà. must you continue the old trend. bílẹ̀ in like him. tó bá ti mọ̀ pọ̀ ní rọra ṣe yìí tí mo lè help ẹ ní ìlú kí n kàn ra wà báyìí. o kò rọra wà báyìí oye fẹ́ dúró náà ni. ẹ ò ṣe tí mo fẹ́ sọ náà kò ju pé lórí ọ̀rọ̀ owó skul àbúrò ẹ̀ náà ni ìjọ ah, ìgẹ́kó tí kò bá ti lọ lánàá mọ̀ pàápàá gbogbo tó bá tiẹ̀ lágbára wọn ni kò fi ràn mí lọ́wọ́ no ẹ ẹ à ń ṣe ọkọ mi ìlú òní kan wo ètò tí mo wó náà lágbára ọlọ́run kò ní gbẹ o ṣe ọmọ akẹ́wọ̀ náà o ṣeun à wo o ṣeun o ní bá mi wọn rírì gbogbo nǹkan tó ń ṣe rọ ni mo pa o òwúrọ̀ àwọn bàbá mi lágbára ọlọ́run o ò ní náà kọ́tọ́kọ́ tó nípa àṣírí òkú o ṣe kí máa ẹ kí sí ìrọ̀lẹ́ ẹ ẹ ok màá retí ẹ̀ lákàntì o ṣe gan o ṣe ọkọ mi o ti gbọ́ mà á gbọ́ mo ti gbọ́ ok ma. kí mọ́ mi nìyẹn. àwọn ni o. kò sí problem ṣá. kò sí much wọn láwọn ní ìdáwọn owó kan ni wọn ò dé sọ fún mi tẹ́lẹ̀ àti pé bólúwa ti fẹ́ padà sí sí ìrìnà kan máa nílò owó láti sọ ti nínú ọ̀hún. ìyàwó mi kiri. <laughs> okay, so um, bill or loan on Give and take. 80,000 naira matter. 80,000. Yeah, kò tí pọ̀ jù, I think um, maybe we should make it a 100,000. So, I will mi kékeré bá bag tiẹ̀, Momsi will hold on to the rest. Thank you. You're welcome. Thank you. gbogbo iṣẹ́ tó bá ṣe wo ló máa jèrè ẹ̀ lágbára ọlọ́run you've been too wonderful to me. you are wonderful. <laughs> ṣe ẹ mọ́mí ṣó ti kó fún yín nàbó ní kí n máa bọ̀ nílùú. ó bàjẹ́ ṣá ẹni tẹ̀ fún mi ẹ̀yìn gan dà nílẹ̀. mi ò rán ilé ẹ̀ bá débẹ̀ tó ti gbọ́ àtàbá débẹ̀ sí ọmọ rẹ̀ sí yọ gbogbo nǹkan tí ò pọn lọ́wọ́ tí ò pọn lẹ́sẹ̀ ló máa ní wọ́n wù ẹ̀ bá kan ọ̀ tètè fún ẹ lóúnjẹ má lọ bẹ̀. ṣé bóun ló lówó fámílì o ó dẹ̀ ti lóun fẹ́ fún mi lówó ìgbà ó fẹ́ fún mi. wọ́n ti rọ́lá ẹ̀pin àbí wọ́n ti rò pé ò lówó àlárò ìgbé gbádùn ẹnu ìlú wà yìí. inú owó yìí náà ló ti ń fún ẹ tó fi ń sanwó skul tó ń ṣe gbogbo ẹ̀ fún ẹ ọlọ́run jẹ́ ilé san. mọ́mí ẹ sọ̀rọ̀ náà ṣó ní tó ti kó fún yín ni. ẹbí ọlọ́jà ọlọ́jà fi mí lẹ̀. ó dá ṣó ṣapapa. ẹ̀wọ́n ni ó sọ̀rọ̀ jọ ṣó ṣàpápá. wádà olóyè lórí ṣàpápá. àǹtí ẹ má jẹ́ kí n tọ̀ ìdòwúwò kì í ṣerú ìbejì kẹta ọmọ ló jẹ́ owó ní kí ọkùnrin kan wá máa fi kọ kẹ́kọ̀ọ́. ẹ mọ̀ pọ́rọ̀ àwọn ọkùnrin tó bá ní gold lọ́wọ́ wọn kì í mọ iye wọn á máa wá pàǹdà káàkiri tó bá lù ú dẹ̀ tó wọn á máa sunkún kiri. ẹ wo ọ̀rọ̀ wọn ni ẹ jàre. ẹ wo gbogbo yẹn ò tiẹ̀ kọ́ mi rárá èmi ò ní pé kí gàbàrí má sùn rárá ò tí ò bá ṣàtìkì èwo ni ká máa ṣe bàbá kẹpẹ láyé fọkàn ká tún wá máa ṣe sáàkì fúnyàwó. <gasps> kí làwa fẹ́ ṣe a máa gbà á wọ́n rí náà ni. ọkọ mi ọkọ mi Oh. ló ṣe mi báyìí. ó bá mi sọ ìkan. níbo jakujaku o nìyẹn ó kí ló fi ẹlẹ́sìn náà ó tún ti wá àròjọ mi. ìmọ̀lá láì ah. wo jẹ́ nǹkan rí odò kan fún ẹ ó ní láwọn ní ká òṣòwò àjẹ́ màá yín o ló bá ní wo ṣe ni ó máa ọ̀hún ẹ o má wí mi pa má wí mi pa kí ni dé orojọ́ mi fún àwọn ará nílé ó tún bọ́ síta ẹjọ́ mi ló tún rò mo ra rìjáìkà one five sórí fóònù lánàá ẹjọ́ ló fi rò ó wọjọ́ mi káàkiri àdúgbò ó fẹ́ pa mí àbí kí ló fẹ́ sọ ó fẹ́ ọlọ́lọ́gbọ́ ọlọ́lọ́gbọ́ òní dìde àrí ló ń díbọ́ ojú ló ń kọ́ ọmọ ọlẹ́ tó ń dájọ́ ìtòlélẹ́dá ọkọ́ ló máa kú ni ikú tó sì máa kú tí mo sì bẹ̀ máa fi wọ́n tó kórè ẹ̀ mọ́lẹ̀ sí orí àgbẹ̀. ìwọ ọmọkùnrin yìí wàá kú ní tiẹ̀ wájú lágbára ọlọ́run láìṣẹ̀ láìrò ìyá máa jẹ mi o wà ní mo fẹ́ lọ báyìí tí wọ́n ní kí n lọ sọ́dọ̀ màmí mo tún máa dákún gbogbo bùkátà wọn ní báyìí bọ́lá rẹ̀ ó ṣèrè ló yẹ kó máa jẹ́ o lórí ibú adúrú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí i ẹ fi tóyàn kankan létí ẹ sọ fún mi ẹ sọ fún anybody ẹ ẹ dúró ṣọ́ fi yín ṣe ìyàwó sàárà fún mi wọ́n wá sọ yín di punching bag wọ́n lù yín tinú tẹ̀yìn lójoojúmọ́ àbúrò kókó ṣe pé mo gọ̀ ọ̀rọ̀ mi ló gọ̀ mí mi fẹ́ káwọn èèyàn máa kà fún mi bí mo ti lé ọkọ̀ kan bọ́ sí kan mo ṣàwọn kò máa change ó máa change àmọ́ ojoojúmọ́ lọ́rùn fi ń ná mi. ẹ wo ẹ wo àǹtí um, èmi ò tiẹ̀ rí ọkùnrin tó bá ń lu obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin tó ní làákàyè tó bá mọ̀ pé um, obìnrin bí ẹnu ò lè kó bóyá kó jáde lásìkò yẹn tí wọn bá rọ̀ kó padà wá sínú ilé kẹ́ẹ̀dẹ́jọ́ sọ̀rọ̀ nítùbí nìbí ilé tó ṣẹlẹ̀ yìí náà ti jẹ́ kẹ́yìn mọ̀ pé ọmọ lẹ́lẹ̀ lásán tó bá gbèrú wọn sórí ẹni ó máa padà yí bọ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ má sùn. sítámìrì ọlọ́wọ̀n nípa yín lẹ ṣẹgbẹ́ má sùn fún mọ́ ọkùnrin tó bá tiẹ̀ ti ń nà ìyàwó ẹ̀ ó dàbí ẹni tó fi ewé òun lòdì ojú aṣọ ló máa ń pọrú wọn. ẹ ṣáà tẹkẹ̀ yìí sí ẹ tẹkẹ̀ yìí sí owó ní gbogbo ojú yín ti dúdú yìí. ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣẹ́rí nǹkan tí mi rò lọ́kàn ti mi bóyá kí n ra wà lọ́dọ̀ wa for the meantime tẹ bá wá fi òpin ẹ̀fẹ́ padà síbẹ̀ yẹn mọ́ our ah, mind bóyá ká gba apartment kan fún yín tó jẹ́ pé ẹ̀yin nǹkan lè máa wà ń bẹ̀ tí ò ní di pé ẹ̀ ń jí láàárọ̀ ó di lúlù bí àbí àgbègbèlẹ̀ ah, we won't mind to do that for you ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ nítorí ọlọ́run ẹ má sùn. àbá olórí burúkú lọkọ yín yẹn ah, ojú yín mi ti dà. ọ̀nà ọ̀lẹ́ ènìyàn yóò máa pa nígbà tí wàpá mi ò wá ohun tí ọ̀sán kiri pápá ọ̀nẹ́dá tí wàpá mi ò ní wàpá èmi wàpá. èmi gan rí pé wàpá torí bẹ́ẹ̀ ṣe ń kọ jùjú lẹ̀ ń kọ hip hop ẹ̀ mix gbogbo ẹ̀. díẹ̀ ah, bá máa ṣe ti ẹ̀yìn ojú erí tó dé ni igi lèmi èkó náà gbogbo orin tàkàtúgbé táwọn ọmọ sí ń kọ gbogbo ẹmu ti kọ sẹ́yìn tí mo ti jójójó ẹ̀wọ̀n orí eléyìí tí wọ́n ṣe bọ́kọ̀ọ́nà bọ́kọ̀ọ́nà bọ́kọ̀ọ́nà. ẹ má jọ̀wọ́ kọlà bàbá yìí. ẹ wo sísá mi lẹni tẹ rí mo ti máa ma gbé mi báyìí. respect tẹ máa ń fún mi mo fẹ́ jọ kí n máa bá mi tì. mo fẹ́ yanu ni ẹ jọra nǹkan méjì kan wà tẹ́ fi jọra yín àwọn èèyàn gbọ́dọ̀ sọ ti ta. bàbá yìí ò sí sàmì babaláwo. ẹ ṣeun ìyá wa àmín àmín àmín àmín ẹ wò ọlá Ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àti ìyàwó ọ̀gá ọlá wọn làwa ń jẹ ọlá wọn la fi ń mì ẹ kò wá ní ìbàjẹ́ fẹ́ náà lé ẹ ìbágbépọ̀ yín yóò tù wá lára ẹ ṣeun káìláì. ẹ̀yin jó wọn kọ́ la. báwo lẹ pè náà ṣé kí n ṣe tó máa ń dìyàn mọ́ ah, ah, ẹ. ẹ̀yin àjọ ẹ̀yin àjọ tá ẹ̀yin àti tani bàbá má bẹ́ẹ̀ kí mi mú. ẹ̀yin mú mi kébì ní òun yìí. ẹ̀yin mú mi kébì ní òun yìí. bàbá ìyàwó ayé máa bá wọn ṣẹlẹ̀ nìyẹn wà lára yín ẹ̀yin. ẹwọ ẹ̀yin wọn ẹwọ ohun tí mò ń sọ ni ẹdiri ẹdiri àfi bí àgbẹ̀pọ̀ gbèrú. ẹ ẹ wọn ò gbọ́ tààràtààrà ó dàbí pé kíní àwọn nẹ́tíwọ̀kì kò kò kílẹ̀ dáadáa ẹ ń ṣe kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ àló àló àní gbogbo ẹ kàn ń dán bí ìgbà tí nǹkan bá ń dín kàrà ni ẹ ò ń gbọ́ báyìí ń gbọ́. ó dàbí pé nǹkan kan mú ẹ ṣá. nǹkan kan mú ẹ ṣá kí ló ń bá mi sọ ó dẹ́ kó ní òkú ó tún lè ṣe àbí. mi ò ṣe. ok owó tó wà lórí. ìdẹ̀kẹ̀ má jà sí ilé má jà sí ta ó ní nǹkan tó má jà sí. nígbà tí mo bá bọ́ sí gbòòrò tí mo bá láwọn ọmọ gidi tí mo bẹ̀rẹ̀ sí ná wọn lójú méjèèjì lójú àjà. wọ́n fi fẹ́ràn lọ́jà. ó dẹ́ kó mọ̀ ṣá ó dẹ́ kó. ìrẹsì tó bá ti gbà láì. ẹ ṣe ní má làlàkàlà ìgbà tó yẹ kó rí chai ilẹ̀ sùn sí tẹ bá fẹ́ sùn ẹ dẹ̀ wọnú ilé lọ kó sẹ́ni tó lè sọ mí pé kí ló dé tẹ ṣe sùn ẹ dẹ̀ lọ láì dá àwọn ẹjẹ́ kọ̀ọ̀kan lọ́yìn ṣe tún rí chai yìí ó máa máa ṣe oríṣiríṣi. ẹ̀yẹ́ ó ti ẹ̀yẹ́ kẹ́ mọ̀ pé èmi yéé sùn lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ ẹ rí ọ̀dà bíi pé afẹ́fẹ́ tó fẹ́ sí mi lérí ìjókòó òun ló mú ọkùnrin tó ń gbé mi lọ yẹ́ ẹ wò sista mi rè o wọn máa bá a gbé mi máa ń sìn wọn mú un wọn dàbí pé ìlú ṣe wa o sista mi babaláwo tí mo wà. ẹ ṣe plumber introduction ìyẹn náà ẹ̀dá ìyẹn ẹ̀fẹ̀ àwọn tàbí èkó ní ti rò ní èrè. èmi níbo. ojú àlá ní ọjà kì í ṣe ìwúrí. ó ti yé mi orin yẹn ṣì wà lára yín ẹ ṣáà wọlé lọkẹ lọ sùn ṣé kí ó ní ẹ má ah, wọ. ẹ mọ̀ pé sleeping on the duty is a senseless of uh, humanity. èèyàn gbọ́dọ̀ ẹ̀gbọ́n ọ̀gá ẹ̀gbọ́n ọ̀gá àtọ̀gá níṣe ni wọ́n fi gbogbo nǹkan jọra wọn wọ́n fojú jọra wọn tí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn kàn pọ̀ ju wọn lọ́rùn àyín àmọ́ eléyìí nà wọ́n tán fi jọra wọn bákan náà ọlọ́run dá wọn dáadáa o bóyá wọ́n tẹ mọ́ ẹ̀yìn àwọn ìyáàbọ̀ àti tó kọjá ẹ̀sìn ọlọ́run dá wọn dáadáa lọ́dọ̀ wọn. a kò ṣe ọkọ mi ah ọmọ atọ́jú ìwọ náà lágbó ọlọ́mọ ṣe ń tọ́jú mi ọmọ atọ́jú ẹ̀yìn náà lágbára ọlọ́run mi ò ní mọ sàárẹ̀ yìí o mi ò ní fojú sunkún ẹnikẹ́ni lágbára ọlọ́run ẹ máa máa dalé ẹ̀ já jáwálẹ̀ ní agbára Èdùmàrè tó wá rí ìwà àtọ́kọ èṣù níyà yìí ẹ jọ pẹ́pẹ́ fúnra yín báyìí tẹ bá ti ń bí ọkùnrin àbíró báyìí bẹ́ẹ̀ máa bí obìnrin àbíyè fún mi tí wọ́n máa gbọ́mọ yín sẹ́yìn báyìí lágbára ọlọ́run ó ṣe ọkọ mi kú gbogbo ìgbà. ẹ ó jẹ ọmọ ni kò dé ní kan lẹ́nu yín lágbára ọlọ́run. <laughs> ó dáa ẹ̀gbẹ́ ẹ̀ ń kọ́ o àwọn wà ó yẹ ká jọ wá síbí báyìí ni but ó léyàn kan tí mo bá sọ̀rọ̀ pé ah, bóyá ó lè bá wọn ríṣẹ́ tó ibẹ̀ ló lọ if not èmi àti wọn ò bá jọ wá síbí báyìí. mo láàárọ̀ ìgbẹ́ tó pọ̀ sí lágbára ọlọ́run èsì ayọ̀ báyìí la máa gbọ́ lágbára ìgbà rẹ̀ ah ọkọ mi ojú èmi tì mí. and kí ló dé tí wo ì tí padà sí school everything ṣáà ti set kí ló kí ló dúró ṣe lè. mo ń lọ next week mo ṣe ń wojú mọ́mì lọ́wọ́ mo dẹ̀ ń jó oúnjẹ wọn ah. ifá mo ń tọ́jú wọn lọ́wọ́. mo má wojú mi oúnjẹ ló ń jẹ ah! àwọn eléyìí jẹun wọ́n bá ti ń dín dín a máa bọ bíbọ̀ wọ́n bá ti ń bọ bíbọ̀ báyìí a máa yan yíyan ni àwọn eléyìí jẹ ìkọ́ jẹ ilé àgbáyé. ẹ ṣe bówó ẹ̀gbọ́n mi ni mò ń ná àánú ẹ̀ ò ṣe mí wò ó by the time tó bá fọn tó fọ́ká pa mùsùlùmí tì <laughs> wọ́n ti mọ̀ ń pa ẹ̀ kí ni ẹ̀ náà ni wọ́n ní àmà mú tọ̀ sábàbí gẹ́tò mi èmi ò rí símìtì mu. ọmọ mi báwo alẹ́ kan yóò rò mí. omi ni kó bá mi mú bọ̀ mi ò ní pẹ́ nǹkan tí mo bá yín gbé wá rè o. ẹ ìdíje fún mi báyìí gbogbogbogbogbogbogbò wọn máa jọ yàrá mi ló ń lọ wà títàlẹ jọ ni èmi mo lẹrù mi ah eh, ee ọkọ mi ò o mo máa kẹwọ náà nínú ìfọ mo dúpẹ́ o ayọ̀ yín àfọ tá a bá mi dùn yín nú láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run ọba ẹ ṣe lè ó tiẹ̀ máa má dá táyà jọ àyín má dá táyà jọ àyín kò ní gbọ́ dáadáa ọ̀rọ̀ ìgbà mélòó lèèyàn fi sọ kí ní fi pé. wọ́n àwọn tọ́jọ́ ọ̀tá bá sókè. èyí ló borí ọlẹ́ nìkan òbí ẹ. ọ̀tá lọ ọdún bá jẹ́ lọ. ìwé ní àná náà ló pè é mo sì sọ fún pẹ̀tọ̀ kọ́ bá kábíyèsí ọba ajínẹsẹ̀ kọ́ bá wọn sọ̀rọ̀ gbogbo ohun tí ọ̀rọ̀ ẹ̀ bá kú jẹ́ ìfẹ́ padà ìfẹ́ padà. alẹ́ talẹ́ lẹ́rìn báyìí. ẹ wo èmi gan mọ̀ pé màá pẹ́ tó yẹn traffic was much. ẹ̀gbọ́n má lọ jẹ́ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lọ́dà yín dúró. exactly. Ah, ṣé o pa kí ni. kí ni ti èmi àti. ó ti tó ti tó mo ti mọ̀ nǹkan tẹ́ fẹ́ béèrè òun rè ọtí mo bá yín rà ni kí ni sí ló ń pè Abuja ni mo ti ọ̀dà ẹ̀. irọ́ ni kí ni sí. yes. Ah yóò fèdè òṣogbo kò ní àwọn ọmọ <laughs> <laughs> gílì ó tọ́ màá nì ṣé mo lè gbọ́ ṣe o. àwa ah, iná tẹ́jẹ́ ẹjẹ́ ẹjẹ́ o. Ah, ọmọ dáyé rí ẹrí òsọ. wọ́n <laughs> ti mọ̀ pé bá láìpẹ́. àbí ṣé bébì mi ti dé. Ah, ẹ̀wá ẹ̀wá ẹ̀wá mo fẹ́ bá yín ṣèyí láǹfààní. báyìí má wọrí ṣé torí nǹkan tí mo rà fún yẹn ti fẹ́ máa ṣe mo bẹ́ẹ̀ máa ń ṣe náà ẹ má wọ̀ má sọ anything ṣùgbọ́n ọkọ mi ti wà lé ẹ ẹ̀jẹ̀ nǹkan tẹ́fẹ́ jẹ́ kẹ́ ókè. ẹ wo ma. bẹ́ẹ̀ni ah. i love. ọlọ́run àjọ títí bí. mo bá tiẹ̀ gbọ́ ohun tí mo fẹ́ sọ. ẹ wo ẹ má jẹ́ ìjókòó ọ̀gá kí n jókòó ṣẹ́rí mo bá ní ẹ̀ṣẹ̀ kan tí mo ti ṣe yín tẹ́lẹ̀ ẹ wo ẹ foríjì mi ọ̀hún ilé yín ilé ṣẹ́rí ìtọ́jú tó tiẹ̀ wá wà nínú ilé àyìn ọ̀pọ̀ ojú tí ilé tẹ́ni lọ jókòó kí n padà gbé ìtura sí ni lọ. bàbá àgbà ti dé ṣẹ́rí ìgbà tọkọ mi kọ́kọ́ sọ fún mi pé àwọn méjì mi máa ń kọ́kọ́ rò pé sọ́fẹ́ ah, dínà dídẹ mọ́ yín lẹ́nu wọ́n dẹ̀ ní rárá bàtà máa give reasons lóòótọ́ ni kò tó sọ ti dàgbà ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ ṣe wà lápapọ̀ jù. bàbá ẹ má ṣì mí gbọ́ mo sọ pé ẹ ṣe mi you don't need do anything wrong mo kàn fi hàn àgbà ti dé ẹ̀dẹ̀ ní láti sinmi stress yourself less go and rest. ẹ wo ẹ ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ọ̀rọ̀ yẹn gan-an lẹ ṣe parí ẹ̀ nítorí ọ̀nà fún yẹn gan-an ni mo ṣe fi hàn àsìkò tí Jọkẹ́ lọ sí mi ẹ má wọrí èmi ti bá yín ṣètò owó kékeré kan tó lórúkọ tí mo bá ti fún yín lówó yẹn tí bá ti délé bóyá ṣọ̀ọ̀bù kan máa rọra gbà níwájú lẹ́yìn ẹ máa rọra máa tajà ń bẹ̀ ẹ jáde nínú yàrá ẹ bọ̀ sínú ṣọ́ọ̀bù kúrò ní ṣọ́ọ̀bù ẹ bọ̀ sínú yàrá you need to rest okay. báwo ni ṣá mi ò fẹ́ jẹ́ kí ẹ rọ́ọ̀kọ́ mi bí èèyàn kú interest yìí gbọ̀ngàn ló wà ní heart our business báyìí ti dé àdẹ̀fẹ́ jẹ́ kí nǹkan ṣe hàn lè títún rí pé kẹwàá jẹ́ kẹ máa sì kí àwa kéyìn náà kí àlàáfíà yín máa ṣe fíafíà inú ìdá ti wà ní kẹ rest dada. ẹ ẹ wo ẹ ṣe rí bó bá jẹ́ wípé ẹ dákun ìṣòro ọ̀gá gbogbo ọ̀nà tí ń bá gbèsè ọ̀gá ẹ bá bẹ̀ wọ́n pé wọ́n dáríjì mi ṣẹ́rí tó bá jẹ́ pé wọ́n fẹ́ẹ́ fi iṣẹ́ pọ́n iṣẹ́ fún mi ni ara mi sì lè kókó ju tẹ́lẹ̀ lọ mo lè ṣiṣẹ́ ẹ wo iṣẹ́ wà lára mi ìrọ̀lẹ́ iṣẹ́ iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀. ẹ̀ṣẹ̀ wà bàbá ẹ̀ṣẹ̀ wà orí ẹ̀ máa wà òkè ìgbàlódé bàbá ní rárá. àgbà díẹ̀ ń dáyé ọdún mélòó ni mí. bébì ṣó dẹ̀ rò pọ́títọ̀ òun Anyway, I'm mo ti ṣetán. You can go to bed. We're already mo join. No, no, no, no. I need you in bed. Come on. Gbogbo àwọn ọkùnrin tí mo mọ̀ wọ́n ti sùn pẹ̀lú sun at this time. I just want you. Did You see that? Mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ni the women are children. When you run after them, they leave you. When you leave them to be alone, 그렇지만 조만한 국민 àìsàn oúnjẹ làgbọ òun sì kòrò bíi gbogbo ó àrùn fi mílẹ̀ ó ti yín ibẹ̀ tẹ́ bá wà mú mọ̀ kò ní lọ ẹ wá gbìyànjú àti mú sọ̀rọ̀ mi yé èmi mọ̀ pé lágbára ọlọ́run bá mú ara yín máa yá àlejò ní ìkúmọ̀dé ló máa kó nílé ó ti yín ibẹ̀ yẹ dídí kẹ mú ọ̀rẹ́ ọkọ mọ̀ pé èmi náà ṣèyàn bẹ́ẹ̀ ẹsẹ̀ tí ń gùn kó nǹkan tó ṣẹlẹ̀ ẹ dìde kẹtì ẹ̀ mú ẹ dìde kẹ ẹ máa mú ẹ̀ jù. ẹ bá mú tán kọ́ lọ́ bá ń sin rice. Mm, yes ẹbí wa ṣe kí sáyé lọ bá yín ràmà làwọn afá gbà. Ah, ẹ má tún bí ẹ má bí ẹ má bí. Sísá mi, àbúrò, <laughs> mo máa rí pé ẹ concentrate lórí múbí yìí gan. Ah, and dancing tẹ need anything But bóyá kẹwọ kitchen kẹyìn náà lọ kẹ lọ enjoy jẹ kájọ máa wo movie yìí. ìwé ìwọ ló ní kitchen ẹ. Ah, àjọ ní ni. alákàtúntì ló to kí n jẹ àwọn àkọsí. bàtọ̀ mo What's up? ẹ̀yìn Yeah, movies yìí ṣá. Oh <laughs> God. ṣe ìdájọ́. seriously that means pé a máa ní láti hard bí paracetamol. nǹkan tó máa ṣe ni pé wàá make sure pé o check ẹ kókó check ẹ tó bá rí pé temperature yẹn high sí so jẹ́ hard àwọn eléyìí náà so that a lè rí make sure kó padà check ẹ o. then boy tó wà ní ward two yẹn make sure pé o check ẹ wọ́n níbọ̀ yẹn wúkọ́ gan ṣe kò sí. my seriously check it. Yeah. So, madam. Sir. Sherry, ó ń surprise mi Why tó fi jẹ́ pé sílẹ̀ ṣe pé madam Ah, Doctor, ọjọ́ tí ṣẹlẹ̀ yẹn gan ṣẹlẹ̀, èmi àti wọn lájọ ń wo fíìmù. And kò sí nǹkan kan tó ṣe prior to that time. Wọ́n dẹ̀ ṣe slum yẹn ni mo gbé wọn wá síbí by? Nǹkan tá à ń sọ serious ju bá ṣe ń because from the result of the test táwa was. ó fi hàn mí pé. Ah. ẹ ṣe wá kókò báyẹn kọ́ báyìí ṣẹlẹ̀ sí yín ẹ ẹ sọ fún mi ẹ jẹ́ kéèyàn kankan gbọ́ ẹ kí lẹ̀ lè ṣe ọkùnrin á lù yín á mú ibi bàrà á lù yín tán á tún kí yín mọ́lẹ̀ ẹ dẹ̀ ní kí lẹ̀ kí lẹ̀ fẹ́ ṣe sí. ojú ọlọ́pàá lè wúra o bẹ́ẹ̀ tagbára mi bá kà ní mo fẹ́ dà lóhùn padà. ẹ lẹ fi wá bá débi tí gbogbo ẹ ti ń jápọ̀. Ah, wọ́n ní pẹ̀lú àwọn oògùn àtàwọn abẹ́rẹ́ tó ń fún yín everything máa wà ókè ó dẹ̀ máa padà sí normal. Ah. ga o báwo ṣàlẹ̀ ṣàṣe fi o. ẹ ẹ pẹ̀lẹ́ kí lè máa wá jẹun.

dẹ̀ ṣe wá kọjá ní sí tẹ́lẹ̀ mi jù thinking about I am not bothered. All I'm telling you is I am over and done with this. Oh, fine. No problem. Osiwala, sí to Ṣorí tó bá ti lè ṣe ni hesitate lati stop gbogbo kí ẹ̀mí lórí ẹbí ẹ̀. Lórí ìyàwó mi débi pé fúnra rẹ̀, ìwọ fúnra rẹ̀, màmá yín àtàwọn àbúrò ẹ̀ ló ti kú. Ó ti dópin. Gbogbo tó lọ́nà ni mo ṣe ń ṣe. Torí ti ẹni, ó ti tọ́ nìyẹn àtàtẹ̀hẹ̀. What is in your heart? If you want it to continue, you play to my game. If you don't want to continue, so be it. But <sighs> how can you be so callous? Callous is an understatement. In my point. òṣìkà tẹsẹ̀ èmi ẹ̀kọ́ tó. ṣé òòlù ti rò gbogbo ilé àti bàtẹ́ tí máa ń sọ ọ̀rọ̀ rẹ yín tó wà ní Dubai mo ti mọ̀ pé ẹ wíṣì láti lọ sí Dubai. <laughs> Thank you so much I'm so so excited honestly mi ò lórí nǹkan báyìí rárá in the next two years thank you so much. kò tó pẹ́ sọ pé yín pé kẹ́ má máa dúpẹ́ lọ́wọ́ ṣé mo pé ẹ̀yin lẹ sọ fún mi báyé dùn kí n máa mú You're my sister and everything is for you I can do anything for you nípa ti tíkẹ́ẹ̀tì yóò máa email ẹ̀ sí you're good to travel for next week that early mm-hmm. and kí mo bẹ ṣe máa lọ bá mọ́mì yìí o bóyá ẹ máa fara yí wọn kọjọ́ kan àbọ̀jọ́ méjì kẹ́ tó travel wọ́n wọ wọ́n kò sáyé ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta just one night ẹ máa lọ pẹ̀lú mi a lè padà wá kí n bẹ̀rẹ̀ sí fún àwọn iṣẹ́ mi you know then kí n bá ọ̀rẹ́ mi ra a few things tí màá pè lọ ọ̀dọ̀ ẹ̀ ni màá dé sí. ó lè tó yẹ. ah ó <laughs> ah thank you so much sober. ah, I'm so glad. Èmi náà. Ó dá pé nǹkan kan ṣe ẹ́, o mọ̀ ètò my ní ọ̀rẹ́, o ṣe ọ̀rọ̀ olùbá mi sọ, wọ́n lè máa sọ fún pé sí central bull, o mọ̀ sí. O mọ̀ sí o dẹ̀ tún sọ fún mi. Jọ́kí ló ń kó ẹ lára nínú ọ̀rọ̀. arìnà kórè àkóyá bí arìnà kórè àkóyá ibi. níṣẹ̀lẹ̀ ṣe bí ń great instead rẹ̀ kẹ́ máa dúpẹ́ fọlọ́run pé ah thank God I'm still alive ẹ̀ wá ń sọ instead kẹ́ máa dúpẹ́ ṣe rí kò sí ẹnikẹ́ni tá a bí ní obìnrin tí ò ní fèsì one or two challenges èèyàn kéèyàn tó rà dùnwò àdótán ni ká máa gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ àrí lórí gbogbo aláìgbà ló dánú délẹ̀ káà mọ èyí tí just ní láti fi ẹsẹ̀ yìí ni. yes yes fifty fifty chance but eh, jẹ́ ká gbàgbọ́ pé kò sí nǹkan lọ kò sí nǹkan tí ò lè ṣe mẹ́rẹ̀ kó kà á kùnà. Ah! ọjọ́ mi tó ẹ ká bí mímọ́ lọ. ènìyàn ló fẹ́ ṣì ń lóró ẹ̀jọ̀ nígbà tẹ́lẹ̀ tẹ́tẹ́lẹ̀ ṣì lọ. ènìyàn ló fẹ́ ṣì ń lóró Oríjàlẹ̀ àgbọn títa ní ìta ni ẹ̀ka wọ̀, ilé ọkọ mi wọ̀. Ó báwo lára wọn? Ààrẹ ti ń balẹ̀. Àmọ́ àánú ẹ̀ ṣe mí o. Wọ́n ní orí wíṣẹ́ alóyè máa jókòó sí i. Àwọn oògùn ò tí ì mọ̀ báyìí torí kò ṣe sọ ẹ tá máa ṣètú ìní gbèbè kọ́ lọ́ọ́ máa jẹ́ àṣẹ. wọ́n ní ẹ̀yìn ti kú pátápátá kò sí àjọsọ yìí. mo wọ̀ fún wọn lára dá hmm. ọ. ó di dandan wọn pálánù wa nìyí káwọn náà ya kú fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwẹ̀ ah. kọ́lọ́ọ̀ bá wa gbé dìde. èmi ò fẹ́ jó Jésù. kí ló ń pò fẹ́ jò ó ah. fẹ́ bá jọ́ jò sí. láyé táwa yìí ló máa ìtumọ̀. ẹni tó ń fún wa lóúnjẹ ah, tí ìwà lẹ́jọ́ ó mú ma dàbí ẹni tó sì kì í. mo ti ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ah. ọ̀rọ̀ oúnjẹ yìí ṣáná fi ṣe ẹnu ẹ̀ ló wà yìí fọwọ́ kan kó tó gbalé ọpọlọ kó wá lọ jẹ́ oúnjẹ òṣì ẹ̀ bẹ̀. Mary. Ah, baby, bá mi wojú ẹ̀ wẹ́ni tó ń pè. Báyọ̀ Báyọ̀ ni o. Àwọn ah, bá mi gbé. ṣe kí n má rojú rere ọlọ́run ìdínú tí mo fi pè yín tí mo fi fẹ́ sọ ohun tó yó mi rí tó wà nínú mi tó lóyún síkùn mi láti yọ yìí n ò sì fẹ́ kí n kú sínú ẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ bá rántí lọ́jọ́ kan tí ẹ jáde tẹ́ ẹ wọlé dé lálẹ́ tẹ́ ẹ bá mi ra kílìsì bọ̀ wá mo ní mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín lálẹ́ ẹjọ́ náà àmọ́ torí ìfẹ́ ọkọ yín pé ó ti délé ṣáájú yín tó wà lọ́kàn yín kò jẹ́ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ ṣe wàdùwàdù wọnú ilé ọ̀rọ̀ náà wá kápá pọ̀ débi wípé òun ló ṣokùnfà bí ọ̀gá ṣe lé mi kúrò lé ọ̀dọ̀ yìí kí n fi bá yín ṣiṣẹ́ mọ́. ṣé out of this world. And he'll do. I think it will be everything to you directly. What, what is that? It will be now. Hello, sir. Yes, sir. Hey, hey. Am I sir? discussion. ọkùnrin kan náà máa gorí ọmọ ìyá kan náà ìgbóni nílẹ̀ Yorùbá nígbà tẹ́gbọ́n yín oko tí ó rò àánú wọn ṣe mí wọ́n ní ọkọ yín ní káwọn bá kọ̀ káwọn ò bá ṣe ohun táwọn ní káwọn ò ṣe mọ́ àwọn ò lè yín kúrò nílé gẹ́gẹ́ bí ìyàwó àti pé pàápàá àwọn làwọn ń gbọ́ bùkátà lórí ẹ̀yìn àtẹ̀bí yín gbogbo ẹ bá dópin. ẹ̀gbọ́n yóò sì kẹ́kẹ́ tàràkà kó kẹ́ ilé ọkọ lẹ̀ lọ́ba sọ ọ́ di sóònù ẹ̀kú àmúmọ́ra ló fi di mọ́lẹ̀ tí mo ṣe lọ ṣe lọ. ọjọ́ tí fàyè gba mi ṣe ìsísì pé kẹ́ kúrò lé bàbá iná ti jó mi mo dárò. Sure. ṣeé kọ́rọ̀ ọ̀hún máa já sí ibi tó nítorí wípé ọlọ́gbọ́n ẹ̀sìn àti lágbègbè ọ̀pọ̀ àṣìyàn. ẹ ò bàbá ẹ ṣe gan ni sá ẹ pẹ́ fún wa àgbáyà dalẹ̀ àgbà ò ní tán lórílẹ̀ bàbá mi kí èmi àtìyàwó mi